ọlọ́run má ṣe ilẹ̀ yọkàn tó kù tá ó ṣe tá ò fi dágbére fáyé alihamdulilayi alihamdulilayi alihamdulilayi amudan kẹfìrán tọyíbọn mubarakafi alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghairil maghdubi alaihim waladdallin amin ah mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo tọ́pẹ́ dá mo dúpẹ́ fún Ọlọ́run mo dúpẹ́ fún Ọlọ́run mo dúpẹ́ fún ọlọ́run mo fi ọpẹ́ àti èyìn fún ànábì muhammad sallallahu alayhi wa sallam mo dúpẹ́ gbogbo oore tọ́lọ́run ṣe lénìí ah adájọ́ asọ́pá fẹ́ ṣe kan aláfẹ́ ṣe ramadan lecture ní last year làṣàní foundation la launch àṣàní foundation nígbà tó di ní year yìí twenty twenty four àwa sọ fọlọ́run pé àṣàní foundation fẹ́ ṣe ramadan lecture àwa dájọ́ níwájú ọlọ́run àmọ́ ọlọ́run gbà fún wa ní dáadáa ó ní ká dá ọjọ́ yẹn ọjọ́ yẹn pé àyà wa ń já báwo la ṣe fẹ́ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá wa ṣe ó bá wa bẹ̀rẹ̀ ó bá wa tó dáàrin ó wá bá wa parí ẹ̀ kọ́lọ́run wá jọ kó má ṣe lè láṣemọ fún wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ń wá pátápátá tó wá bá mi ṣe Ramadan lecture mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn mo dúpẹ́ lọ́wọ́ àfa mi Fadilatu Sheikh Sheikh Muyideen Abdul Yekin Mustafa, the Sultan Balu of Lagos State, the Sultan Balu Kadiriya worldwide. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà fún wọn o. Kọ́lọ̀ ń jọ kó bá mi ṣàlékún mọ bàbá. Ọlá mo ń ṣe alálàkú wọ́tà ìlà àbílà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá ọkùnrin, obìnrin, tán fi lé wọn lẹ̀, tán fọ̀nà wọn lẹ̀, tán wá bá wa ṣe Ramadan lecture. Adúpẹ́ o, wàràfáànà o, mọ̀kánà, àlíyà gbogbo alásàlátù pátá mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olórin Islam ìyálàyà alájà àṣàbí àdè bàrí ti dé mo dúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́run ò ṣe o lágbára ọlọ́run ohun gbogbo yín ò ní há o alájà wa Iswat àtúbọ̀tán Seida Azakira eh, Muinat Abímbọ́lá iyan Cairo Abímbọ́lá Latifa eh, Ìyá Sultan gbogbo àwọn olórin Islam eh, Seida Kafayat Singer Aya Bidmus àti gbogbo wọn tí mi ò lè dárúkọ wọn. alájà abdulbasiti. alájà ẹ ti dúpẹ́ dúpẹ́. ọdúpẹ́ ọdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. lẹ́ẹ̀kan gbà kẹ́ ń sọ̀rọ̀ kẹ́ ń sọ̀rọ̀ ẹ fẹ́ lè máa yọ mi lójú. ìtàn àròsọ ní abẹ́ẹ̀ gan ló ṣe rí. wàláì làzim bó ṣe rí gan nìyẹn bó ṣe rí gan nìyẹn nítorí pé ńgbà tá a bẹ̀rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ lọ́dún yẹn kò sí jíjẹ kò sí mímu o àti ráṣọ wọ̀gán ìrọ̀rùn ló bá dé ká má sọ míì kó tiẹ̀ sí ní ìnira ló bá dé ń gbà yẹn àmọ́ lásìkò yìí ní ìsìn alhamdulilayi rabbil alamin àwa kọ́ àánú la rí gbà gbogbo ẹni tó bá wá ti ń ràánú gbà lọ́wọ́ alọ́wọ́ ọlọ́run àfi kó máa dúpẹ́ fọlọ́run tó o bá fẹ́ ṣe nǹkan tó o bá rí ṣe kò ń ṣe mímọ́ ṣe o ohun ọlọ́run ọba ni tá a bá ní ká bẹ̀rẹ̀ lénìí tí nǹkan kan bá ṣẹlẹ̀ táburú kan ṣẹlẹ̀ àní lè ṣe ń tà ṣe yìí mọ́ àbí tí nǹkan kan ṣẹlẹ̀ sáwọn tó wá bí nǹkan kan ò ní ṣẹlẹ̀ báwo la ṣe fẹ́ rojú ráyè àmọ́ ọba tó ní wá ó bá wa bẹ̀rẹ̀ ó dẹ̀ bá wa parí ẹ̀ alhamdulilayi rọ́bùlẹ̀ alamin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹlifíṣọ̀n ẹ̀yin tv tẹ́wá bí mo dúpẹ́ lọ́wọ́ alóore tv mo dúpẹ́ lọ́wọ́ ojútọ́lé tv mo dúpẹ́ lọ́wọ́ acmet tv mo dúpẹ́ lọ́wọ́ òṣè lágbára Ọlọ́run. o ṣe photography. ẹ ká máa fi lè lo alájà. ẹ wà á fẹ́ máa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn crew mi pátápátá àwọn àṣàní foundation a jọ bẹ̀rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين kò sí nǹkan tó kù yẹ ká máa ṣe àṣàní ọláyínká foundation àtúnṣe ti twenty twenty four ti twenty twenty three la ṣe àfa ẹ̀rú wa ń bà wá wípé ìjẹ́ twenty twenty four yìí jẹ́ yóò ṣe é ṣe twenty twenty four ọlọ́run tó wá ní kó bá wa láyé ọlọ́run ò jẹ́ akú ò jẹ́ àfẹ́rẹ́ kankan ṣàwátì nu wa alájà akúndàtà ṣàní ọláyínká ẹni oṣù ọmọ àlùbáríkà ìyá ń wákà gbogbo gbogbo ọlọ́run tó ti mọ̀ọ́mọ̀ gbé wọn kalẹ̀ nídùnnú ọlọ́run má sọ wọ́n dìbò àdéjẹ́ láéláé gbogbo àwọn tí wọ́n wá pátápátá láti fi tóníkálukú ti wá kí púpọ̀ ẹ ṣé gan ẹ ṣé ẹ ṣé jazakumullahu khairan jazilan ọlọ́run nìkan ló lè bá a dúpẹ́ fún yín ọlọ́run ó sì gbà àwọn ènìyàn kan wa yóò gbà ní ìbádà pẹ̀lú ògùn ọlọ́run àwọn tá a ṣe twenty twenty four yìí là á pàdé ara wa pàdé twenty twenty five ìyáàkìlá haúlá wàlà quwwata illa billah orúkọ mi yìí padà alhaji ridwanullah onílélá aridwani ọmọ bàbá àgbàlọ́lọ́dún abu mazi eh, the chief missioner of aridwaniya islamic society of nigeria tá a wà nílùú kóòtù wàlà haúlà wàlà quwwata illa billah Akpè TV kò ní bàjẹ́ bákan náà alóore tv kò ní bàjẹ́ tfk ojútólé tv ojútólé tv wàràfà náà mọ̀kànà àgbẹ̀ sálàmù alaykum wa ọ̀bẹ Muyideen ti dé Sultan Bello bàbá kódà kí bàbá dé kó lè ṣe fatia ká lè máa lọ wọ́n nílé alahamdu wàláhì inú mi ń dùn pé mo pe bàbá bàbá jẹ́ mi mo wá pe gbogbo ìjókòó yẹn wá tún fi ìjókòó yẹn sí wà máa sáyẹn níwájú ọlọ́run àmọ́ láàrin ìṣẹ́jú kan ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. mo kí ọlọ́run mo kí aláyé lọ́wọ́ ànábì Muhammad. sallallahu alaihi wasallam. mo kí gbogbo àwọn bàbá tó wà ń kalẹ̀ mi ò tó pè wọ́n wọ̀ bí mi ro. mo kí gbogbo ọgbọ́n pátá tẹ fìfẹ́ wá mi wá síbí. ìfẹ́ lẹ ní wàláì òde pọ̀ àìmọye àwọn tó rán ìrànwọ́ kan ti lọ. inú mi dùn ayọ̀ gbogbo yóò ní dìbànújẹ́ ẹ bá mi ṣàmì. ọmọ ṣe rí nǹkan tó fi jẹ́ kí wọ́n pe ibi ìjókòó yìí jùlọ lẹ́nìí tó tó Ramadan lecture là ń ṣe àmọ́ inú mi dùn pé nǹkan tá náà fẹ́ ṣe ọlọ́run ní kárí ṣe mo wá kí gbogbo àwọn èèyàn láti ìlú òyìnbó alájà Kudirat Abímbọ́lá Yusuf àwọn náà ń wò láìsí báyìí ní ìlú òyìnbó àwọn náà fún wa lówó tá a fi ra àkọ́fà àwọn òkú èrò pọ̀ gan wà láyà àwọn èèyàn pọ̀ gan tó donate fún wa alájà Baliki àwọn náà fún wa lówó olókùúta ẹrù wọn náà wà bẹ́ẹ̀ alájí wa muhammadu yusuf muhammadu awal kakati ẹrù wọn wà bẹ́ẹ̀ alájí wa jim abba ẹrù wọn gbogbo àwọn yìí wonderful ṣinṣin gbogbo àwọn èèyàn ló donate fún wa nígbà tá a sọ pé alájí abiola abẹbí fabric níjọjú àwọn náà gbé ẹwà wá ẹwà náà wà ní ìkọ̀tọ̀ lọ́wọ́ fún wa nítorí pé inú mi dùn ada ọjọ́ pa fẹ́ ṣe ọlọ́dẹ̀ ní kárí ṣe àkọ́kọ́ ni ẹ bá mi ṣàlẹ̀ hàn bẹ̀rẹ̀ lọ́wọ́ bí bá parí á mọ̀ tí mọ̀kọ́ tó ń jẹ́ ebi àmọ́ àsọ pé ebi ń pa àwọn èèyàn kọ̀ọ̀kan àmọ́ nítorí pé àánú tábà wo àsìkò yìí ó tọ̀ fún gan àmọ́ lọ́ọ́ má jẹ́ kó lè mọ́ wa ẹlòmíì wà tó jẹ́ pé àti jẹ àti mọ́wọ́ lọ sẹ́nu. bàbá wa gómìnà sí ìjòkó a kí gbogbo àwọn tí wọ́n wọlé tọ́ tẹ̀lé bàbá wa àgbà. ẹ jọ torí Ọlọ́run. àlàfà ìfà. gbogbo àwọn tí. alájà ṣàlẹ kí bàbá wa. abámọ̀ yìí pé àníṣe náà wáṣẹ olójú àgbẹ̀ jẹ́ bọ́ọ̀lẹ̀. ọmọ ọmọ ń kí bàbá rẹ̀ bàbá kàlífà. ọmọ ń kí bàbá alájà kúndẹ́tà ṣàbí ọláyínká. òkú àìgbàgbé àná. àti Fatima yìí. àlàyé ìṣàlẹ̀ láàrin gómìnà wa àti bàbá wa àlùkàlẹ̀ ìbà. Mrs. Ọlájídé. Alájà Ọlábísí Adéjùmọ̀. Alájà Absalal ọmọ datan. Ẹni ọ̀sùn rẹ̀ fídíò ẹ̀kọ́ tó ń bí jẹ́ náà fọ́nkámẹ́rà. شكي صلاة تسلك الأمارة إيتم أهل صلاة لا ولا متى ولا كدا الصلاة دائمة بدوري وعلي وصحبه وسلم تسليما Fọlápọ̀ mísísà mínọ́tù kẹ́hìndé mísísà mínọ́tù kẹ́hìndé mísísà mínọ́tù kẹ́hìndé kó máa tẹ̀lé bọ́ọ̀bù. alájà rahman